kò pè mí. wọ́n wo jẹ́ ká wọlé jà rẹ̀ jẹ́ ká wọlé jà rẹ̀. èmi ni èmi ni ecot ṣó fẹ́ fún mi lọ́pàá tẹ́ńṣọ̀n ni. Ah! ọkọ ẹ máa lọ bíṣẹ́ péré o ti ta o ti lọ bá jà ń bẹ̀ o ti bẹ̀rẹ̀ sí ní kírètì sí ah, ah, kí ló dé wọlé kọ́kọ́ níyàwó gbajúmọ̀ náà yẹ gbajúmọ̀ ni ọkọ tèmi náà. ó di dandan dọ́gbọ́n kí ọ̀tá pọ̀ fẹ́ni ọlọ́run bá ń fẹ́ torí àwọn ọ̀hún tó bá kù díẹ̀ fún wa ní ìṣóhun nìkan ni. mo ní mo ní eré ọba lọ́la ọba tán ní kò ń jó mo dẹ̀ ti promise pé mo máa kọrin fún ọmọ àjò ó dẹ̀ ń disturb mi. ṣé kì í ṣe abala àbùkù fún ẹni. sórí gbogbo ìtí mò ń ṣe yẹn mò ń ṣe la posh la cream fún ẹni o máa fi hàn ẹ́ pé orí street gangan lọ ti tọ́ mi. kó lọ rán fún mi máa gbá ìgbàgbọ́ mi inú ti bí mi o. máa fún ẹ ní upper o ní balance. òórọ̀ tó báyìí. o ọ̀tá mi ni mo tiẹ̀ ń bá gbélé. àgọ́ tí mo sọ fún ẹ tí mo sọ fún wọn nominate mi fún wọ́n náà ti yorùkọ mi kúrò mẹ́. nígbà tá a ní kó mú ọrẹ tẹrẹ kó o fi bọ ọmọ yìí ṣàwa ni ká mú abẹfẹrẹ ká fi rẹǹdì ni. sọọdù gangan ni mo lò. ó ṣe jẹ́ pé gbogbo àwọn èèyàn bá rí pẹ̀lú yín at end of the day ikú ló máa ń gbẹ̀yìn wọn èmi kì í ṣe mi hàn oh, lórí set níṣẹ́ tó mọ̀ mí pẹ̀lú oh. oh, lórí set ìwọ ò lè ṣe káràkítà wèrè gateman ò lè ṣe mechanic ò sí bẹ́ẹ̀ orí kankan ṣe nǹkan tó goods náà náà fún ẹ jẹ. ó di ó orin mi tó ń jó tó ń yà àwọn èèyàn lẹ́nu níbi tí ohun mi dùn dé ohun arére ni mo gbé wáyé. you are going for two months two good months. méjì máa tètò ìyàwó ẹ ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ ni. ọlọ́kọ̀ tẹ́lẹ̀ ìyàwó yẹn rárá wèrè wà lórí ẹ̀ tó yẹ kó bá yọ kúrò. ọwọ́ pálábọ̀ ọkọ ẹ ti ṣẹ́gi ò mọ́ bẹ́ẹ̀ mú hmm? tí o bá rí ibi tí honorable ná. mo filẹ̀ jẹ́ kó ṣe ṣìnà ìran ọkùnrin ló ń ṣe ṣìnà. ẹ ẹ wá. nítorí pé màmá yẹn fẹ́ mú ṣẹ́yìn ló ṣe parọ́ pé òun lọ́kọ́ ń lé aláàjì. what. baba ó sọ fún mi pọ́kọ́ ohun tí kú ni nàá ṣe bí wọn náà mọ̀. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ tó yẹ lọ́wọ́ ẹjọ abúlé. pípa sàn ṣe bẹ̀rẹ̀ sí ní pray báyìí wọ́n wá jẹ́ kó yé mi pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó láwọn kankan tó fẹ́ dáwọ́lé pé ká fi àwẹ̀ àti àdúrà kò dẹ̀ ní ìgbélé odidi ọ̀sẹ̀ kan kí nǹkan aburú má bàa ṣẹlẹ̀ sí i ń bẹ̀ bọ̀ mo jẹ́ kó yé wọn pé kó má wọ̀rẹ́. pé ìwọ lọkọ pé wàá bá sọ́dọ̀ máa ṣe. àná ah, mo jẹ́ kó yé wọn pé tí má délé máa kún bọ́kọ mi sọ̀rọ̀ nínú ilé mi lọ́kọ àdẹ̀bọ̀ náà ni mo sọ yes àbí o ti dúnàdúrà lórí mi already. o mú kàríà mi o jẹ́. àmì ah, tó bẹ́ẹ̀. ọjọ́ iwájú mi o jẹ́ omi lé o wá gbóúnjẹ fún mi kí wá jẹ́ gbogbo àwa tá a jókòó yìí lọkọ wa jẹ gbajúmọ̀ gbajúmọ̀ ni ọkọ tèmi náà nídìí politics tó ń Coming soon on Okiki Premium TV.